ẹ kú dédé àsìkò yẹ̀yẹ́ akẹ́kọ̀ọ́ mo kí yín káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ títí èmi orúkọ mi ni Zainab Ọláìdé Ayọ̀ọ́lá Ìtàn Yorùbá àkórí ọ̀rọ̀ wa fún ìdánilẹ́kọ̀ọ́ títí èmi ni oúnjẹ ilé wa èròǹgbà olùkọ́ ní òpin ìdánilẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ yóò lè sọ pàtàkì oúnjẹ lára bákan wọn yóò lè dárúkọ oríṣiríṣi oúnjẹ tí ó wà wọn yóò lè ṣàlàyé oríṣi oúnjẹ tí a lè rí lára àwọn oúnjẹ kọ̀ọ̀kan bákan náà ni wọn yóò lè sọ bí a ṣe ń ṣe àwọn oúnjẹ wọ̀nyí ju gbogbo rẹ̀ lọ wọn yóò lè dá ìbéèrè lórí ẹ̀kọ́ yìí àwọn oúnjẹ ilé wa oúnjẹ oúnjẹ jẹ́ ohun tí ènìyàn ẹranko tàbí nǹkan abẹ̀mí ń jẹ tàbí mu tí ó sì ń ṣara lóore yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ ẹ̀mí tí kò jẹ ata ẹ̀mí yẹpẹrẹ ni nílẹ̀ yorùbá oríṣiríṣi oúnjẹ ni ó wà ni ó wà agbègbè kọ̀ọ̀kan ló ní oúnjẹ tí wọ́n tí wọ́n fẹ́ràn àpẹẹrẹ àwọn tó wà láti àwọn àpẹẹrẹ àwọn tí ó wá láti agbègbè Oǹdó àti Èkìtì fẹ́ràn iyán lóòótọ́ gbogbo Yorùbá ló fẹ́ràn iyán ṣùgbọ́n àwọn agbègbè kan fẹ́ràn rẹ̀ ju ara wọn lọ ìdí nìyí tí Yorùbá ṣe máa ń sọ wípé iyán lóúnjẹ ọkà lóògùn àyẹ́rá là ń jẹ̀kọ oúnjẹ ṣe pàtàkì fún ìlera àwa ẹ̀dá a máa a máa ń ó máa ń mára dán kì í sì jẹ́ kí àìsàn ráyè ní àgọ́ ara wa ráyè ní àgọ́ ara wa àwọn oúnjẹ tó wọ́pọ̀ láàrin Yorùbá ni iṣu iyán àmàlà ẹ̀bà ẹ̀wà ìrẹsì àsáró ẹ̀kọ jíjẹ àti mímu bí ó bá ṣe wù wá la ṣe lè se oúnjẹ wọ̀nyí oríṣi oúnjẹ la lè rí láti ara àwọn oúnjẹ wọ̀nyí iṣu ẹ̀gẹ́ àgbàdo àti ẹ̀wà iṣu oríṣi iṣu ló wà a ní iṣu gidi ewùrà wà kókò wà ànàmọ́ wà iṣu gidi a lè ṣe iṣu gidi jẹ lásán a lè fi gúnyán a lè fi ṣe dùndú a lè fi ṣe ọ̀jọ̀jọ̀ a lè fi ṣe ìfọ́kọrẹ́ a lè fi ṣe èlùbọ́ fún àmọ̀là a sì lè fi ṣe àsáró ẹ̀gẹ́ à ń ṣe ẹ̀gẹ́ jẹ a fi ń ṣe gàárì a fi à ń fi gàárì tẹ ẹ̀bà jẹ à ń mu gàárì pẹ̀lú ẹ̀pà tàbí àgbọn a fi ń ṣe sàkádà a fi ń ṣe láfún èlùbọ́ láti ro àmọ̀là funfun jẹ ẹ̀wà à ń ṣe ẹ̀wà jẹ a fi ń dín àkàrà a fi ń ṣe ọbẹ̀ gbẹ̀gìrì a fi ń ṣe èkuru à ń yan ẹ̀wà jẹ ẹ̀wà jẹ tàbí à ń yan ẹ̀wà láti fi bọ Ògún a fi ń ṣe mọ́ínmọ́ín àgbàdo a máa ń ṣe àgbàdo jẹ a máa ń yan àgbàdo jẹ a lè fi ṣe ègbò pẹ̀lú ẹ̀wà a lè fi a lè fi àgbàdo nìkan ṣe ègbò funfun à ń fi àgbàdo ṣe gúgúrú a fi ń ṣe ẹ̀kọ mímu tàbí jíjẹ a fi ń ṣe túwó a fi ń ṣe kókóró bákan là ń fi àgbàdo ṣe mọ́sà ọ̀gẹ̀dẹ̀ oríṣi ọ̀gẹ̀dẹ̀ ló wà a ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì a ní páráǹtà àti àgbagbà jíjẹ ni a máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àti páráǹtà àmọ́ a máa ń lo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fún oríṣìí nǹkan bíi a máa fi ń ṣe a máa fi ń ṣe a máa ń sè a fi ń ro a fi ń ro àmàlà jẹ a lè dín jẹ a máa ń dín jẹ a fi ń ṣe ìpékeré a fi ń ṣe dòdò ìkirè a fi ń ṣe ọtí àgbagbà bí a ṣe ń ṣe àwọn oúnjẹ wọ̀nyí bí a ṣe àwọn oúnjẹ wọ̀nyí iṣu iṣu sísè wọ́n á bẹ èèpo ara iṣu dànù wọ́n á gé wọ́n á gé sí wẹ́wẹ́ wọ́n á fọ ìkòkò nù wọ́n á kó sínú ìkòkò wọ́n á gé wọ́n á gbé kaná pẹ̀lú omi wọ́n á fi iyọ̀ sí wọ́n á wọ́n á dé ìkòkò náà wọ́n á dáná sí i lábẹ́ tàbí gbé e sórí ààrò bí ó bá jiná ó di jíjẹ a lè jẹ ẹ́ pẹ̀lú ẹ̀wà ẹyin epo ìkẹ̀tẹ́ tàbí òróró a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. ẹ káàbọ̀ padà sí àdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ a ti sọ lórí bí a ṣe ń ṣe iṣu jẹ ẹ ká lọ sí orí bí a ṣe ń fi iṣu ṣe iyán wọ́n á bẹ iṣu wọ́n á gé e sí wẹ́wẹ́ wọ́n á fọ ìkòkò lẹ́yìn tí wọ́n bá fọ ìkòkò náà tán wọ́n á kó iṣu wọ́n á kó iṣu sí inú rẹ̀ wọ́n á gbé ìkòkò kaná wọ́n á gbé ìkòkò kaná ìkòkò tí wọ́n ti bu omi sí nínú tí wọ́n ti kó iṣu dà sí nínú wọ́n á gbé ka iná bí ó bá jiná tán wọ́n á tú sí inú odó láti gún bí wọ́n ṣe ń gún ni wọn yóò máa fi omi gbígbóná omi gbígbóná sí i láti jẹ́ kó kó kó ṣe mẹ́lẹ́mẹ́lẹ́ ní ọwọ́ bí wọ́n bá gún tán ó di jíjẹ nìyẹn a lè jẹ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ ewédú ilá ọbẹ̀ ẹlẹ́gùsí ìfọ́kọrẹ́ iṣu ewùrà la fi ń ṣe ìfọ́kọrẹ́ wọ́n á bẹ iṣu ewùrà wọ́n á gé e sórí iná bí wọ́n bá gé e tán wọ́n máa fi omi àti iyọ̀ sí bí ó bá jiná wọ́n á da ata edé akàn epo pupa àti àwọn èròjà mìíràn sí i àwọn ìjẹ̀bù ló kúndùn oúnjẹ yìí ṣùgbọ́n ní báyìí kò sí yorùbá tí wọ́n sọ pé wọ́n mọ ìfọkọrẹ jẹ àsáró wọ́n á bẹ èèpo iṣu dànù wọ́n á gé iṣu sí kéékèèké wọ́n á gbé kòkò tí wọ́n ti bu omi sí léná wọ́n á kó iṣu tí wọ́n ti gé sínú kòkò wọ́n á da èròjà bíi ata epo ẹja iyọ̀ sí iṣu náà bí iṣu bá jiná wọ́n á máa fi ọmọ rogùn fọ́ iṣu náà títí tí ò fi fọ́ wọ́n á máa rò pọ̀ wọ́n á máa rò pọ̀ láti jẹ́ kí epo àtàyà kó dé ara gbogbo ẹ̀ bí ó bá jiná tán ó di jíjẹ nìyẹn ẹ̀gẹ́ sísè jẹ wọ́n máa ń bẹ ẹ̀gẹ́ jẹ wọ́n á bẹ ẹ̀gẹ́ wọ́n á kó sí inú ìkòkò wọ́n á gbé e sórí iná bí ó bá wọ́n á máa koná mọ́ bí ó bá jiná ó jíjẹ wọ́n lè fi àgbọn jẹ ẹ̀gẹ́ láfún ẹ̀gẹ́ ni a fi ń ṣe láfún wọ́n á bẹ ẹ̀gẹ́ wọ́n á gé e sí wẹ́wẹ́ wọ́n á da omi lé omi tó lọ́wọ́rọ́ lé lórí fún ọjọ́ méjì tàbí mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta wọ́n á da wọ́n á da omi náà ro lára rẹ̀ wọ́n á lọ sa lórí àpáta bí wọ́n bá ti bí ó bá ti gbẹ wọ́n á lọ lọ̀ ọ́ wọ́n á gbé omi kaná láti fi ro àmàlà bí omi bá gbóná tán wọ́n á rò ó bí ó bá ti jiná ó di jíjẹ nìyẹn a lè jẹ eléyìí náà pẹ̀lú ọbẹ̀ tí ó bá wù wá ẹ̀wà sísè ẹ̀wà sísè wọ́n á sa ẹ̀wà dáadáa bí wọ́n bá sà tán wọ́n á gbé omi kaná wọ́n á fọ ẹ̀wà nù tí n bá fọnú tán wọ́n á da ẹ̀wà sí orí omi tí wọ́n gbé kaná bí ẹ̀wà bá ti fẹ́ jiná tán wọ́n á rẹ́ àlùbọ́sà sí wọ́n á fi iyọ̀ náà sí wọ́n á fi ata lílọ̀ epo àti èròjà mẹ́rin tí bá fẹ́ fi sí wọ́n á fi sí ẹ̀wà yìí bí ó bá jiná ó di jíjẹ nìyẹn wọ́n lè fi ẹ̀wà jẹ iṣu tàbí kí a fi jẹ búrẹ́dì tàbí dòdò ọ̀lẹ̀lẹ̀ tàbí máínmáín wọ́n á lọ wọ́n á bó èpo ẹ̀wà kúrò wọ́n á lọ ẹ̀wà pẹ̀lú ata àti àlùbọ́sà wọ́n á pọ́n ẹ̀wà lílọ̀ sínú ewé wọ́n á tò ó sínú ìkòkò wọ́n á gbé so wọ́n á gbé kaná wọ́n á fi nǹkan tẹ́lẹ̀ ìkòkò yẹn kí wọ́n tó máa tò ẹ̀wà tí wọ́n ti pọ́n sí inú rẹ̀ bí ó bá jiná tán ó di jíjẹ a lè fi mọ́ínmọ́ín mu ẹ̀kọ́ gbígbóná a lè fi jẹ ẹ̀kọ́ tútù àkàrà wọ́n á bó ẹ̀wà bí wọ́n bá bó ẹ̀wà tán wọ́n á lọ̀lọ̀ ní ẹ̀rọ pẹ̀lú ata àti àlùbọ́sà wọ́n á gbé apẹ̀kaná pẹ̀lú epo tàbí òróró wọ́n á po ẹ̀wà lílọ̀ yìí dáradára bí epo tàbí òróró bá ti gbá dáradára tán wọ́n á máa dá ẹ̀wà lílọ̀ yìí sí inú epo gbígbóná yìí bí ó bá ti ń dín bí ó bá ti ń dín tán ó di jíjẹ nìyẹn a lè fi òun náà jẹ àkàrà a lè fi jẹ ẹ̀kọ mu ẹ̀kọ jẹ búrẹ́dì àgbàdo sísè a máa bó háhá ara àgbàdo a ó kó sínú kòkò a ó gbé e léná a ó fi omi sí bí a bá ti bí ó bá ti jiná a ó fi bọ inú omi iyọ̀ ó di jíjẹ nìyẹn a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. ẹ káàbọ̀ padà sí ìpele tí ó kàn nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yà akẹ́kọ̀ọ́ a sọ̀rọ̀ lórí àgbàdo sísè ẹ kí a tẹ̀síwájú lórí àgbàdo yíyan tàbí sísun wọ́n á bó háhá ara ara àgbàdo kúrò wọ́n á máa yan lórí iná èédú tí wọ́n ti dá sílẹ̀ bí ó bá ti bí ó bá ti ń jiná wọ́n máa yí padà wọ́n máa yí padà láti jẹ́ kí gbogbo rẹ̀ jiná yíká wọ́n á máa ti bọ bí ó bá ti jiná tán wọ́n á máa ti bọ inú omi iyọ̀ ó di jíjẹ nìyẹn a lè fi àgbọn jẹ àgbàdo ẹ̀kọ́ jíjẹ wọ́n á da àgbàdo sómi fún ọjọ́ mẹ́ta láti jẹ́ kó rọ̀ lẹ́yìn lẹ́yìn ọjọ́ kejì tàbí ọjọ́ kẹta wọ́n á lọ àgbàdo sí ògì lẹ́rọ wọ́n á ṣe wọ́n á ṣe láti yọ èérí kúrò wọ́n á gbé omi kaná bí omi bá hó tán wọ́n á da ògì sí wọ́n á máa rò ó wọ́n á máa rò ó títí tí yóò fi jinná dáradára àwọn mìíràn lè fi kán díẹ̀ sí i láti jẹ́ kí ó lẹ̀ lọ́wọ́ bí ó bá di bí ó bá bí ó bá ti jiná tán wọ́n á máa bù sínú ewé ewé tí wọ́n ti ṣètò sílẹ̀ sí yálà nínú kólòwó tàbí ewé ẹran a lè jẹ a lè tí ó bá tutù tán a lè jẹ ẹ̀kọ pẹ̀lú ẹran ẹja àkàrà tàbí mọ́ẹ́mọ́ẹ́ ẹ̀kọ mímu wọ́n á lọ ògì wọ́n á sẹ́ ògì bí wọ́n bá ṣe tán láti yọ èrí kúrò nínú náà bí wọ́n bá ṣe tán wọ́n á gbé kòkò kaná pẹ̀lú omi bí omi bá hó wọ́n á da ògì tí wọ́n ti pò sí i wọ́n á máa rò ó pẹ̀lú ọmọ rogùn títí tí ò fi jiná bí ó bá jiná tán ó di mímu nìyẹn àmì a lè fi ògì náà ṣe kókó ká má jẹ́ kó kó kì jù yàtọ̀ sí àwọn oúnjẹ wọ̀nyí a tún ní àwọn èso lóríṣiríṣi tó ń sara lẹ́yìn lóore àpẹẹrẹ ìbẹ́pẹ ọsàn ọ̀gẹ̀dẹ̀ ìgbá àgbálùmọ́ ọ̀pọ̀ èbó gófà haúsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àǹfààní oúnjẹ oúnjẹ ń ṣe ara wa ó ń fara ní okun ó ń mú kí ara wa dán tàbí kí ó jọ̀lọ̀ dáradára ó ń mú kí irun wa hù dáradára oúnjẹ tí abáyọ tó bá dára lára ń dènà àìsàn tàbí àrùn kárùn kò jẹ́ kí àrùn kó wọ àgọ́ ara wa oúnjẹ máa ń mú kí ọmọ dàgbà dáradára ó máa ń jẹ́ kára kó jí pépé oúnjẹ máa ń jẹ́ kí ọpọlọ akóṣe kí ni kó ṣe dáradára kí ó pé dáradára bí ènìyàn kò bá jẹun dáradára irú ẹ̀dá bẹ́ẹ̀ kò ní dùn wò lójú á ti hàn ní ara rẹ̀ bí a ṣe ń tọ́jú oúnjẹ tí ó bá ṣẹ́kù tí a bá fẹ́ gbé oúnjẹ náà pamọ́ fún jíjẹ ní ìgbà mìíràn a lè gbé sínú ẹ̀rọ amú nǹkan tutù tàbí kí a kí a máa gbé kaná títí tí a ó fi ṣetán láti jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ ibi ni a ó fi ìdàgbàkọ ẹ̀kọ́ yìí tì sí ìpàdé tún di ọjọ́ mìíràn ọjọ́ rẹ ire o.